àà ah, ah. ẹ máa kú kalẹ̀ lórí ìkángun Fejosbaba bàbá TV Yorùbá ẹ ti kúkú fìwé ránṣẹ́ sí wa ẹni ogun tá a bá máa sọ lórí ìkángun yìí ká máa sọ léde abínibí ti Yorùbá a sì ti yí padà lọ́dún tuntun tá a wà yìí hmm. òṣèré tíátà kan ló sọ̀rọ̀ kan ó ní kò sí ohun tó dàbí kájọ máa ṣe ah mo sì di ọ̀rọ̀ mú torí lóòótọ́ ni ẹ gbọ́ lórí ìkángun Fejosbaba TV Yorùbá lọ́dún yìí ẹ dákun ẹ má bá wa tẹ kínní bọ́tìn tí ń ṣò pé ìtẹ̀ ń wò ẹ ẹ láìkí ẹ̀pẹ́ kódùn rẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ má kàn wá wo sinimá láì tẹ kínní o ẹ tẹ kínní o ṣé wàá rí kínní bọ́tìn pupa tí wọ́n kan subscribe sí o kéébù yàn jẹ kìsì gbowó lọ́wọ́ èèyàn ẹ bá wa tẹ̀ ẹ́ kẹtùbà wa máa ṣí ẹ fídíò yẹn káàkiri tẹ bá ti ń ṣe yẹn ẹ ń jẹ́ kí YouTube mọ̀ wípé àwọn èèyàn láìkí fíìmù wa ni lọ́wọ́ kan làwọn náà máa gbé káàkiri tí gbogbo ayé ó máa wá di alábòkú fún nípasẹ̀ yín yóò dára fún yín nínú ọdún yìí àwọn sinimá gidi àwọn sinimá Yorùbá àtàtà tó jẹ́ pé àwọn màmá bùrọ̀dá sí ìsta àǹtí àtàwọn tó wà nílùú òkè lọ́hùn tí wọ́n máa gbádùn tí wọ́n máa gbé àṣà wa lárugẹ tí ó tún máa gbé Jésù lárugẹ ẹ dákun ẹ bá wa sọ̀sìkáìbù ẹ tẹ̀ láìkì rẹ̀ ẹ ṣíà rẹ̀ kẹ́sì má bá wa tẹ àtẹ̀jíṣẹ́ kọ́mẹ́ǹtì sí àwọn fíìmù yẹn yóò dára fún yín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 We will try our best to eradicate drugs in this country. I don't hear that thing, or Jade come. Not that won't bring stuff, like they won't bring it. Because me say, I get one idea. I get psycho. Big daddy, baby. These are the punches, the one are the punches. I'm punching ourselves there. Okay, calm down. I don't know me. I'm a baboon. Adé Yesu! Báwo make you run am? Wọ́n ti spray am for im body wowowo. Be like say you don't lose your senses. You dey joke or something? You dey whine me? I mean you don't forget say something don join us together when no fit break. A king in the jungle doesn't fear to walk alone. If the same lion enter wolf den, he go shame. Keep your money to yourself. to make you eku eku ekule now you come dey run for small art. The one, all of you must pay the price as commanded by the gods. carry you slave go take you turn out your money. àjọ gbéyàwó mo mo ti fẹ́ máa lọ mo bá sùn ni. Ah, charity dona ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ò yé mi ọ̀rọ̀ ò yé mi rárá torí bó ṣe múra yìí ó jọ bíi pé òun lọ sí òde kan pé olóde kan lálẹ́ tó fẹ́ lọ. òde lọ́kànjòrò ah. mo fẹ́ wá sùn ni o. Ah. <laughs> o fẹ́ sùn lórí bẹ́ẹ̀dì náà bí yín ò ṣeé ṣe nínú òru àti bùbá pẹ̀lú gèlè lórí ẹ̀ níbo <laughs> náà ti ń ṣerú ẹ̀ alẹ́ ìgbéyàwó àlàpẹ́ alẹ́ yìí o ò lè wà báyìí kò ṣeé ṣe náà. ọkọ mi bó ṣe ń tẹnu mọ́ alẹ́ ìgbéyàwó yìí ṣé nǹkan kan wà bẹ́ẹ̀ tí mo gbọ́dọ̀ mọ̀ tó ti sọ fún báyìí. àló ò lè sùn báyìí ò lè múra báyìí kò ṣeé ṣe náà pọ́síbù ah, ah. pọ́síbù o. wo wo wo bí mo ṣe máa ń múra nílé wa leléyìí o eh. ẹ kó tó di pé mo ṣègbéyàwó yìí bí mo ṣe máa ń sùn lélẹ̀ tí bá fẹ́ sùn lálálẹ́. Eh, ọ̀dà sórí wàá gbọ́ dáadáa sórí <laughs> ilé rẹ̀ kọ́ ló wà yìí ilé tèmi ló wà yìí ṣé yọ báyìí nìsín mm-hmm. àti wípé o ti ṣègbéyàwó báyìí ìyàwó lé ní ẹ báyìí ah. nítorí náà kò ṣeé ṣe fún ọ láti wà báyìí ṣé yọ báyìí nìsín àṣùgbọ́n dúró náà ṣé o ní géèmù kan tó ń play ni ṣé prank ló ń ṣe ni tó bá yẹ pé àwọn kan wà tí wọ́n ń fi fóònù rìkọ́ọ̀dù wà kò jẹ́ kí n tètè mọ ibi tán wà. abẹ́rẹ́ ah, ọkọ mi kí ló dé tó ń bó ṣe ń ṣe yún ara fún mi o ah, ṣé sọ tòótọ́ fún mi ṣé o ní nǹkan kan tó ń fi pamọ́ fún mi tí mi ò gbọ́dọ̀ mọ̀ ni. Ah, ah, ìwọ gan-an nìwà rẹ nífura sí ìwọ gan ló ń hùwà ìfura ìwọ gangan ló ní ẹrù lápò tó jẹ́ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ah, kí ló ń ṣe ẹ̀ náà ó bó ṣe múra ọkàn múra báṣabàṣa bí ìyá kí ló ń ṣe ẹ̀ jọ̀ọ́ nítorí ọlọ́run má da alẹ́ ìrú má ba ilé ìjẹ́ fún mi rárá rárá don't spoil this night má bàjẹ́ fún mi rárá kí ló dé. báwo ni bó ṣe rò pé ó yẹ kí n múra hmm. ẹjọ́ sọ fún mi. Hmm. ó ṣe ń sọ̀rọ̀ nìyẹn ó mọ ni tó yẹ báyìí tó o máa á sì fi yí ọ á fi yí ọ so rírú àwọn aṣọ yẹn kò dàbí àwọn jagbajantis tó kó síra yìí tó wá dàbí yarúgbó yìí kò yẹ báyìí ní sàwọn aṣọ yẹn tó jẹ pé ó yẹ kí n tí mò ń sọ ti yí ẹ nàá tó jẹ pé tí mo bá rí ọ báyìí láì tí súnmọ́ mi lásán wàá ti wù mí. ha sódòmù àti gòmórà ẹ fẹ́ lọ sẹ́fàyà. èmi. ẹ fẹ́ lọ sọ́run àpáàdì. ó gbé. kí n bọ́ òhò lórí bẹ́ẹ̀dì. Hmm? ẹ ti gbàgbé kan tí bíbélì sọ. kí ló sọ. ẹ ti gbàgbé bíbélì ni má ṣe jẹ́ kí ìhòòhò rẹ kó wá ń ta ẹ̀rí yẹn kà. charity nisuru nisuru nisuru sùúrù ní sùúrù o ní sùúrù ní sùúrù ní kí ni gbóná so ò lérò pé eh? ẹ kó o lo panadol. rárá. ẹ kó o lo oògùn ṣé sára ẹ já sáṣọ wà all right. panasleep mo fẹ́ lò ẹ mm. dákun ẹ bá ń sùn. eré àbò tọ́sọ̀ ń ṣeré ni. ẹ dákun ẹ bá ń sùn arákùnrin mi fẹ́ sùn. Ah! Eh? kí n sùn òwò ọmọlúàbí. Ah! sista charity. a fi sùúrù. ah. Mm. alẹ́ àkọ́kọ́ wa papọ̀ mọ́ rèé charity. Ah. hey, gbà mí ìjà kí n gé mo lórí olóògbé náà tẹ kí n gbé <laughs> abẹ́ ẹ̀ wá gbà mí. ìjà ìjà àríyànjiyàn lọ́tún lọ́sì àwòrán oríṣiríṣi. Ah. Hmm. alẹ́ ìgbéyàwó wa. wàhálà ní o alẹ́ ìgbéyàwó wa jọ gan yájú fún èṣù láti ráyè nínú ìgbéyàwó yìí ó ti yá jù ìgbéyàwó tuntun lélẹ́yìí olúwa kí ló ń ṣẹlẹ̀. bá èṣù wí lórí ìgbéyàwó yìí lórúkọ Jésù. báwo ni o ṣe rò pé ó yẹ kí n múra ẹjọ́ sọ fún mi. Mm-hmm. ó ṣe ń sọ̀rọ̀ nìyẹn ó mọ ni so <laughs> yẹ báyìí so máa á sì fi yí ọ á <laughs> fi yí ọ so rírú àwọn aṣọ yẹn kò dàbí àwọn jagbajantis tó kó síra yìí tó wá dàbí yarúgbó yìí kò yẹ báyìí ní sọ àwọn aṣọ yẹn tó jẹ pé ah, ó yẹ kí n tí mò ń sọ ti yí ẹ nàá tó jẹ pé tí mo bá rí ọ báyìí láì tí súnmọ́ mi lásán wàá ti wù mí. ha broccolis àwọn ìran sódòmù àti gòmórà ẹ fẹ́ lọ sẹ́fàyà. èmi. ẹ fẹ́ lọ sọ́run àpáàdì. gbé. kí n bọ́ òhò lórí bẹ́ẹ̀dì. ẹ fẹ́ jóná. ní èmi ọkọ ẹ. kí n bọ́ra òhò kí n sùn òhò kí n wá ṣe mí. bro collins hmm? ẹ ti gbàgbé kan tí bíbélì sọ. ẹ ti gbàgbé bíbélì ni má ṣe jẹ́ kí ìhòòhò rẹ kó wá ń ta ẹ̀rí yẹn kà. Ah, ah, ah. ẹ wá gbà mí ni ẹ wá gbà mí ni pẹ̀lú gbogbo ìgbaniníyànjú ìyẹn counseling tá a ṣe pẹ̀lú àwọn marriage committee pẹ̀lú gbogbo àwọn ìbéèrè tó jẹyọ àwọn ìbéèrè tó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ nígbà tí wọ́n ń gbà wá nímọ̀ràn kí ló wá ń ṣe ọmọdé kí ló ń ṣe arábìnrin kí ló ń ṣe charity yìí. Ah. Ìbẹ̀rù ti débọ̀ ọkàn mi. Hmm. Ogun tí mo sọ. So tún jẹ́ irọ́ pátá ni. gbogbo ohun tí mo ṣe tí ò dáa rárá. ìdààmú ńlá lálẹ́ ọjọ́ ìgbéyàwó. ó tójú sí mi o ó tiẹ̀ ti wá dàrú mọ́ mi lójú báyìí. báwo ni ìyàwó tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ yóò ṣe kó sínú ìró bùbá tí ó tún wá tagele sórí lálẹ́ ìgbéyàwó ẹ̀ eléyìí ìṣojú lásán rárá kì í ṣojú lásán gbọ́dọ̀ ti ń ṣerú ẹ̀ àbí bàjẹ́ ni ìyàwó. ọkọ mi. ṣé ò sí o ẹ pè mí lájẹ ń sìn. kò kò rí bẹ́ẹ̀ mo kàn ń ronú jáde látọkàn mi ni ṣùgbọ́n ṣé kò yé ẹ ni ọ̀rọ̀ tá a sọ ní yàrá ń sìn sọ̀rọ̀ bójú lásán lọ̀rọ̀ yẹn ni. Ah. kò yé mi o ẹ ẹ ẹ ní sùúrù ẹ jọ ṣó lù nǹkan tí ẹ retí ni tí mi mọ̀ sí. Si? àbí kí ni ẹ rò pé kó ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ ìgbéyàwó. irú ìbéèrè ìlànà wo nìyẹn irú ìbéèrè òṣì wo nìyẹn. ara ẹ ń pariwo brọkọlíìsì. ọ̀hún ah, o má gbé yẹn wá rárá wọ́n fi ìbọ̀rá kó mi nú mi ọbẹ̀ jẹ́ ọkọ rẹ ni mo jẹ́ mo ń ṣe bọ̀dá rẹ o. ẹ máa ń làágùn ooru màá ló bòyí dẹ́dẹ́dẹ́ yìí ẹ dákun ẹ gbà mí ẹ wá gbà mí ẹ rà mí kalẹ̀ ṣé kò yẹ kí n làágùn ni. wo iná mi jó mi lábẹ́ aṣọ iná mi jó mi lábẹ́ aṣọ mi ò wá òkè alẹ́ ìgbéyàwó mi là ń sọ̀rọ̀ nípa ẹ̀yìn kí ló ń sọ ṣé ò ọ ni. àmọ́ ẹ ẹ ẹ tí dá ìbéèrè mi ah. mo sọ wípé ṣó nǹkan kan wà tí tó yẹ kó ṣẹlẹ̀ ní alẹ́ ìjọ ìgbéyàwó wa ni tí mi mọ̀ sí ẹ láyé mi. bẹ́ẹ̀ ni soralẹ̀ alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ló yẹ kó jẹ́ kó yẹ báyìí sí èmi àti ẹ àti ìmọ̀ra wa dáadáa alẹ́ gan ló yẹ kásẹ̀ rẹ̀ mọ́ra wa délédélé bẹ́ẹ̀ ni. ẹ ṣé nǹkan tẹ wá sọ ni pé a wa tẹ́lẹ̀ ni ah, àbá àti ọ̀rọ̀ yín ò mi o. Ah. ìbálòpọ̀ ìbálòpọ̀ tó bá nílò kí n pè dáadáa fún ọ ìbálòpọ̀ ni mò ń sọ̀rọ̀ ń ẹ̀. àgbèrè bọ́dà collins <laughs> láyéláyé ọlọ́run mi ò ní jẹ́ orí mi kọ́ lórúkọ jésù kristi ẹ́ ah, ah. ah, abẹ́rẹ́ nìkan <laughs> abẹ́rẹ́ nìkan lójú yín pọ́n báyìí ẹ fẹ́ ṣàgbèrè ọ̀rọ̀ àpáàdì ẹ jẹ́ kí mi lọ sọ̀rọ̀ àpáàdì. mo dáràn mo gbé jòǹgbò yé mo dáràn ah kí n mo wá rà báyìí ọlọ́run mà mi ah ihun tó yẹ ká jọ nípapọ̀ ló ń pè lágbèrè. ẹ wẹ wẹ wẹ wẹ wo: bí mo ṣe wà yìí jésù nìkan ni mo fẹ́ jésù nìkan ni mo fẹ́ ẹ já lọ sùn òru la wà. ìwọ àti ta ni èmi kọ́ èmi kọ́ ìwọ ló máa dá sùn bẹ̀yẹn lálẹ́ tó ṣe báyìí nítorí n tó sú ọ̀fẹ́ mi báyìí ó ní wípé mi ò lè bá wọnú yàrá yẹn yàrá wọn ó gbóná ju ọ̀run àpáàdì lọ. ẹ eh, àjọjọ kò bí náà ni. Ah, ẹ wàá gbà mí ti ẹnìkan ni. Ah, ah. irú ìbéèrè wo nìyẹn ah, bẹ́ẹ̀ lẹni ilé. bàtà wá jẹ́ pé mo lè rí nǹkan ibi wọ̀ ló múra bí ẹni tó ń lọ sóde pẹ̀lẹ́ àròdè yọ̀. ṣé nǹkan tó kù tẹ́ máa sọ nísìnyí àbí kẹ́kọ̀ọ́ ojú mẹ́rin lè jọ ọ̀ràn tó wá wá lọ́kànjọ́ òru. táwa ló lè mọ kanlẹ̀kùn lọ́gànjọ́ òru báyìí. èmi lẹ́ ń bí ni. ta ni. dìde náà. now. Eh, there's lọ ṣùgbọ́n ìnáwó wá wá. what. ni ta ló ń kanlẹ̀kùn a lè ṣílẹ̀kùn fẹ́ni tá a mọ̀ náà. I am David. Marvin kí ló fẹ́ ní òru gànjọ́ báyìí kí ló fẹ́. kí ló dé tẹ fi ń bẹ̀rù. a lè ṣílẹ̀kùn fún yín àmọ́ yín rí ẹ jókòó. wá níbo ló ti ń sọ̀rọ̀ nínú ilé Marvin. Marvin níbo ló ti ń sọ̀rọ̀. mo ní kẹ́ ẹ jókòó. jọ̀ọ́ ibikíbi tó bá wà ẹ́ fara rẹ̀ hàn wá. Hmm, ọmọ ọkọ nìyí báwọn. èyí ó túmọ̀ pa jókòó. ìyàwó tuntun kí ló dé tó fi fi nǹkan pamọ́ tó tó bá òun fọkọ rẹ kí ló dé tó o fi sọ fún. mi ò mọ nǹkan kan nípa ohun tó sọ o mi ò dẹ̀ fi nǹkan kan pamọ́ fún. bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ náà mo mọ̀ pé nǹkan kan wà nídìí ọ̀rọ̀ yìí tí mi ò mọ̀ dákun Marvin gbogbo ohunkóhun tó bá mọ̀ nípa ìyàwó mi tako sọ fún mi sọ fún mi tẹ́ mọ̀. Ah, ah. ọkọ mi wá ṣe máa gba ọ̀rọ̀ ẹni tó rí wá ṣe máa gbà gbọ́ o ò kanlẹ̀ tiẹ̀ tí ì rí rárá o ti ń gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́. kí nìyẹn kí ló ṣẹlẹ̀. síwájú kò lọ wo ohun tó ṣẹlẹ̀ nínú kíchìn náà. Ah. bóyá nǹkan kan ló ló ló jábọ́ ní kitchen ah. lọ wò ó dìde dìde dìde. mi ò lè dá lọ. Ah. síwájú nìṣó nìṣó. nǹkan kan bí náà kò sí nǹkan kan bí àwo lásán ló fọ́ àwo ló fọ́ náà. alẹ́ wo lè yí o alẹ́ wo lè yí o ẹkún ẹkún ọ̀fọ̀ ọ̀fọ̀ ìjà ìjà. kò sórun lálẹ́ ìgbéyàwó. lọ́tún lọ́sì àwòrán oríṣiríṣi. kí ló lè máa fi pamọ́ fún mi. Marvin. Hm? Ani Marvin. Charity! Charity! Jọ̀wọ́ ń bẹ̀ yẹn. Jọ Collins, bá mi ṣílẹ̀kùn yìí, bá mi ṣílẹ̀kùn yìí jọ ọmọ wa bí èmi náà ti ń gbìyànjú láti ṣílẹ̀kùn yẹn láti bí kò sí ni kò sí ni ìwọ ló ní kọ́kọ́rọ́ bẹ̀yẹn ṣílẹ̀kùn láti ọ̀dọ̀ ẹ̀ bẹ̀yẹn arákùnrin àjòjì kan ló yọ sí mi níbí báyìí o. àjòjì àjòjì kan báwo la àjòjì ọ̀hún ṣe débẹ̀ yẹn sọ fún mi báwo ló ṣe débẹ̀ yẹn. wo mi ò tiẹ̀ kan lẹ mọ̀ ṣe ló fi ọwọ́ agbára kan tilẹ̀kùn tí kò tiẹ̀ yé mi. ó ra wa ní sùúrù dúró dé. My God, Marvin, Marvin níbo ló wà? Ṣọ́ọ̀ṣì wà ń bí ṣá? Marvin, Marvin, Marvin níbo ló wà ń gbé yìí? Marvin, ìrọ̀lẹ́ ìgbéyàwó wo nítorí ọlọ́run? Àwọn ọ̀gá wo? Dálí, ah, Dálí. Ah, Charity charity ah, wo wo níbi tá a dé báyìí níbi tá a dé báyìí o nílò láti lo ìgboyà láti fi bá àlùjọ sọ̀rọ̀ ni o nílò láti lo ìgboyà ni o. Ah, Collins Collins mi ò lè wojú ẹ o I can't mi ò lè wo jọ ṣàánú mi ó ti rẹ mi bíbá yìí jọ. gbàdúrà nínú láti gbàdúrà bí bẹ̀rẹ̀ sí ní gbàdúrà nínú ẹ̀ gbàdúrà kíkan bẹ̀rẹ̀ sí ní fèdè pọ̀ níbi tó wà jẹ́ àṣẹ lórí ṣọlá dínà ó padà sí ayala. Ya ente brekete, la brekete, le fu ente brekete, le prokosia. Ikọ̀ lè ṣèjọba mi dá. Ìjọba bá mi gbàdúrà ní bíbá yìí ó ti dá mi, ó ti ní kí n dákẹ́ o. Jọ̀ọ́ ah, o gbọ́dọ̀ jẹ́ kó rẹ̀ má jẹ́ kó rẹ̀ charity má jẹ́ kó rẹ̀ má jẹ́ kí sàtánì dẹ ẹlẹ́kùn láti gbàdúrà túbọ̀ máa gbàdúrà sí i. mo ha mà rógo báyìí charity ha charity charity kò jẹ́ kí n ní i should have yeah. gbogbo wa fi kọ́kọ́rọ́ yìí nítorí ọlọ́run báyìí. Ah, ah, ah, charity charity charity ta ló wà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ dá mi lóhùn. mo wọ mo kẹran. kind of wedding night is this? Bó ah, mo wá fi kọ́kọ́rọ́ yìí sí báyìí, mo eh? fi kọ́kọ́rọ́ yìí You say the last time I was simply to me. What's all this? My God. Colin. Tanya. Ah, ẹ́? Àbí, Àgùnjọ, àbí wọ́n ni Marvin. Okú oríire ìgbéyàwó tó ní. Oríire bíi ti báwo? Kò sí nǹkan kan tó jọ mọ́ oríire nínú ìgbéyàwó tí mo ṣe lénìí. Láti ìgbà tá a ti kúrò níbi tá a ti ṣègbéyàwó, wàhálà ni mo ti kó sí. Ṣùgbọ́n ẹ̀dẹ̀ kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ìyàwó mi wà ní kíchìn báyìí báyìí. Àjòjì kan ló tì í mọ́ bẹ́ẹ̀. Èmi náà tó wà nínú yàrá pẹ̀lú àjòjì mi dákun ẹjọ kí ló ń ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. èmi wá láti wá ràn lọ́wọ́ ni ṣùgbọ́n mo máa nílò láti ṣe sùúrù ọkọ wọn. lọ́wọ́ láti ràn mí lọ́wọ́ ẹ̀ẹ́n tó bá tiẹ̀ máa ràn mí lọ́wọ́ náà wá tiẹ̀ jẹ́ kí n mọ̀ ẹ́ ṣíṣọ lójú eégún jẹ́ kí n rí ẹ̀ ta ni ẹ̀ dákun ta ni ẹ̀. orúkọ mi ni Sarah èmi ní sára. kí ni nǹkan tó fẹ́ lọ́wọ́ mi gan-an Marvin. ìfọ̀rọ̀wérọ̀ ìfọ̀rọ̀wérọ̀ kékeré pẹ̀lú Marvin níbẹ̀ ti tán. ṣùgbọ́n mi ò mọ̀ ọ́ rí kí ló dé gan-an tó jẹ́ pé ó wá bà ìdùnnú alẹ́ ọjọ́ ìgbéyàwó mi jẹ́. ìbéèrè yẹ kí n bí ẹ lórí ẹ̀ kí nìdí tó fi jẹ́ wípé ìwọ fẹ́ fi ọwọ́ ara ẹ̀ gba ìgbéyàwó ẹ̀ jẹ́. ẹ béèrè béèrè yín. kọ́kọ́ dáhùn tí mo bí ẹ kí ló tó fi pinnu láti sọ ọkọ rẹ sínú ìlà ìlò. Ah, kò ṣe pé mo fẹ́ sọ sínú ìdààmú àbí ìlà ìlò mo ń rò pé ohun tó tọ́ láti ṣe òun ni mo ṣe. kí ló tó fi jẹ́ kí ọkọ ẹ mọ̀ bó ṣe jẹ́ gan kó lè múra sílẹ̀. mi ò lè sọ òtítọ́ fún òtítọ́ má bà lọ́kàn jẹ́ mi sì fẹ́ pàdánù ọkọ mi nípa pé mo sọ òtítọ́ fún un tó ti wá jọgá tí ìjọgá tí o ti fẹsẹ̀ méjèèjì tì o irọ́ tó wá pa kò sígbà tó ní padà sọkọ inú. lórúkọ jésù ọlọ́run jẹ́ orí mi kọ ẹlẹ́dàá mi kọ ní pàdánù ọkọ mi àrùn ò ti parọ́ fún irọ́ bàǹtàbàǹtà ló pa fún. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò lè parọ́ fún mi náà hmm. kí ló fẹ́ parọ́ fún mi fún kí ló fẹ́ fi pamọ́ fún mi mi ò rò bẹ́ẹ̀ nítorí wípé hmm, mo jẹ́ni tó lákìyèsí gan-an mo máa ń fiyèsí nǹkan dáadáa tó bá dẹ̀ jẹ́ pé nǹkan kan wà nídìí ọ̀rọ̀ yìí kò sí ni má ti nígbà tájọ ń rìn papọ̀ má ti mọ̀ má ti mọ̀ nígbà courtship ah, nítorí wípé àwọn àpẹẹrẹ yẹn á ti wà àwọn àpẹẹrẹ tó burú yẹn wọ́n á ti farahàn. àwọn àpẹẹrẹ kan wà tí ò lè farahàn àfìgbà tẹ́ bá ṣe ìgbéyàwó tán àwọn ọ̀rọ̀ kan dẹ̀ wà tí ò lè jáde àfi tí wọ́n bá sọ bẹ́ẹ̀. Hmm, irú ọ̀rọ̀ wo wà nìyẹn irú ọ̀rọ̀ wo ló ń sọ irú ọ̀rọ̀ wo ni. ṣùgbọ́n ó ti pẹ́ jù torí pé ẹ ti ṣègbéyàwó nínú kòókò nínú jọ̀njọ̀n ìgbà tó dáa ìgbà tí ò dáa ìgbà tó dùn àti ìgbà tí ò dùn bẹ́ẹ̀ ṣe máa wà lélẹ̀ títí ikú máa fi yà á. Ah! Ah! mo dáràn mo kẹran eléyìí ah, pọ̀ ah, ẹ̀rù ti ń bà mí ẹ̀rù ti ń dẹ́rù bà mí àyà mi já Sarafina dákun ṣé ohunkóhun wà tó mọ̀ nípa charity ìyàwó mi tí mi ò mọ̀ tírú ẹ̀ bá wà mo fi Ọlọ́run bẹ̀ ọ́ jọ sọ fún mi jọ kí ló dé tó fi múra bó ṣe múra yìí lálẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀. báyìí náà ni mo. gbẹnu sàn charity bí ẹnu ẹ sàn onírọ́ burúkú ni ẹ omi tó ń bá sọ̀rọ̀ ni àwa ń bá afẹ́fẹ́ rìn etí tólé òtòkò tó bá tó parọ́ fún mi bẹ́ẹ̀ yẹn máa ṣe é ṣìbáṣìbò méjì ló ń bá sọ̀rọ̀. gbà mí gbọ́ òótọ́ sọ fún ẹ yìí tó bá tún parọ́ kan lẹ́ẹ̀kan sí ń bẹ́ẹ̀ máa sun ẹni náà. ó dàrú pé màá dákẹ́ nígbà yẹn nígbà tó ti gbà mí gbọ́. ìkà ni ẹ Charity a ó máa ya ìkà o ọ̀dájú obìnrin ni ẹ kí ló dé tó fi ṣe tó ṣe. kí ni mo ṣe. kí ló dé tó fi sọ fún ọkọ ẹ pé wọ́n ti já ìbálẹ̀ ẹ̀ láì mọye ìgbà. Daniel. ṣé pé sáré lè ṣe wúndíá ṣé n tó ń sọ fún mi ni wípé wọ́n ti já ìbálẹ̀ ẹ̀. ọ̀rọ̀ Charity burú ju wípé kó má jẹ wúndíá lọ ọkùnrin ló fẹ́ sílé kì í ṣe obìnrin ṣé nǹkan tó ń sọ yìí ó dá ẹ lójú ṣé n tó ń sọ yìí ó dá ẹ lójú. Hmm. Ah! kí ló dé tó ṣe rò wípé ó wọ ìró àti bùbá tó dẹ̀ wégele lálẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀ hmm. torí pé kò fẹ́ kó mọ púpọ̀ nípa ẹni rẹ̀. Ah! mo dáhùn orúkọ mo ti tà mo tẹ́ ẹ́ mo dùn mí èèyàn dáhùn èmi bá mi mo tẹ́gùn tún bẹ̀rẹ̀ ológun mo gbẹ́jọ ń bọ̀ mo tẹ̀gbọ̀n kan tó ń ṣe mí mọ́ olú mi ti dàrú ah, mo dàrú mo dàrú. Sarafina Sarafina ìfẹ́ ọlọ́run bá yè mí ni charity jẹ́ mo gbàdúrà ah. ìfẹ́ ọlọ́run bá yè mí ló jẹ́. ìfẹ́ ọlọ́run tí ò bá dúró lórí òtítọ́ hmm. pàbó náà ló máa já sí. Ah! ológo olúwa mi olúwa mi. kò dé kí iṣẹ́ bí mi o wọ́n fi tipá bá mi lò pọ̀ ni. ah charity o kì í ṣe onígbàgbọ́ ah ṣó tiẹ̀ rí bó ṣe máa ń mú irọ́ láàyè yẹn ó máa kọ́ mi lómi mú o kí ló dé tó fi sọ fún ọkọ rẹ pé ò ní ilé ọmọ. Ah, jọ mo ń wẹ wálẹ̀ n ti pariwo jọ má jẹ́ kó gbọ́ ọkọ tá a sọ bí jọ torí Ọlọ́run. mo rò pé wàá sọ pé kò rí bẹ́ẹ̀ ni. please jọ torí Ọlọ́run bẹ́ẹ̀ ni má jẹ́ ká ṣe mi ò tún jọ jọ bá sọ fún ọkọ mi ní kankan jọ ràn mí lọ́wọ́ jọ. ah ìwà ìkàlùwò yìí ó ti bá iye ọkọ ẹ jẹ́ ah wàá wá jẹ́ kí ọkọ ẹ máa lọ sínú àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ tí ó tó tí ò níye àwa rò pé òun dúró kò dúmọ̀ pé òun kan òun kan pàdánù àkókò ẹ ni. kò sẹ́nikẹ́ni tó máa fẹ́ mi tó bá mọ̀ pé mi ò nílé ọmọ ni. ó yẹ kó ti wá rò yẹn kó tó bẹ̀rẹ̀ ṣe aṣẹ́wó tó ń ṣe àti iṣẹ́ olóṣù tó ń ṣe káàkiri ó yẹ kó ti wò yẹn kó tó di pé o bẹ̀rẹ̀ sí ní ṣẹ́yún lóòrèkóòrè lóòrèkóòrè. mo ti fẹ́ charity o mo ti fẹ́ obìnrin tí ò ní ilé ọmọ mo ti fẹ́ kòròfo. Ah! mo wọ ga mo gbé jọ̀ǹgbò irú ìgbéyàwó wo lélẹ́yìí gbogbo ẹ̀wọ̀n wò lélẹ́yìí. ó máa ní láti dáríjì ni wàdà ìgbà bó bá ṣe rí náà. ẹ dákì ni ìgbàkúwà nìyẹn orúkọ mi á nílò láti wọ ìwé ìtàn báyìí orúkọ mi ó wọ ìwé àgbáyé ń ṣe tẹ́ni kò ṣe rí. ìwé ìtàn ní ti báwo. <gasps> Ah! mo máa di ọkùnrin àkọ́kọ́ tó tú ìgbéyàwó rẹ̀ ká lálẹ́ ẹjọ́ ìgbéyàwó ẹ̀ àní fún ọkùnrin tó jẹ́ wípé ìgbéyàwó rẹ̀ ló kúrú jù ní gbogbo àgbáyé ló bá mi sọ <laughs> ayé mi ò mú dára. jọ jọ dúró ló bá mi fi pamọ́ jọ ṣàánú fún mi má jẹ́ ká ṣe rí mi ò tún jọ dúró lọ. ó ti mọ̀. bíi ti báwo ibi báyìí lájọ wa kò tí lè gbọ́ ọ. àṣírí ti tú gbogbo ẹ̀ ló ti mọ̀ gbogbo ohun tó o ṣe tí ilé fijó ló ti mọ̀ wọ́n tún máa rí ọ. Charity! Charity! Charity! Charity! Charity! charity o jẹ́ jáde síta níbi tó wà yẹn bọ́ síta ń o charity charity bọ́ta níbi tó wà yẹn bọ́ síta. charity charity bọ́ síta o bọ́ síta bí tó wà yẹn bọ́ síta báyìí. o tẹ̀ ti dáa o ti dáa ṣé mo ní personality kan wà níbí ṣé mo lẹ́nìkan wà níbí pẹ̀lú ẹ̀ kò sí ọ̀nà gbó aago mẹ́ta òru lónìí bá ti dagun mẹ́fà rọ̀la kó kó gbogbo ẹrù ẹ kó kó lè lọ́dọ̀rọ̀ dà. mo kọ́ síta ní ìsinmi o. kí ni mo tún ṣe báyìí? ìkà ni ọ́ ìkà ayé àti ọ̀run ó ní ọ́ ṣó o ní ọkàn ṣé èèyàn ni ẹ́ o sọ fún mi wípé o ò tí ì mọ kankan o sọ fún mi wípé ọkùnrin kankan ò tí ì fọwọ́ kàn rí àṣẹ irọ́ lásán àṣé ò sí kankan àṣé kò ròfo ní ẹ kò sí ilé ọmọ ah, ayé mi o. mo má pariwo lé mi lórí rárá rárá ah, kì í ṣẹ́bi mi náà kì í ṣẹ́bi mi rárá tó bá jẹ́wọ́ náà ni kí ló máa ṣe. dákẹ́jọ́ kò gbé gbogbo ẹnu ẹ̀ kò gbé sàn ó dára dá gbọ́ mi dáadáa kò sí kankan láàrin mi àti ẹ̀mọ́ ìgbéyàwó yìí ó ti túká ó fọ́ká o parí pátápátá jẹ́ tí wàá sọ fún ẹ láàárọ̀ yìí báyìí má retí pípa ń lọ ṣèdúpẹ́ ṣọ́ọ̀ṣì kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ tílẹ̀ bá ti mọ́ báyìí kò kẹ́rù ẹ̀ kò kú òun mi ni rádaràda onírọ̀ òṣì. ta ni ẹ Sarafina. rárá Marvin. Eh? Marvin Marvin mo ti ń pariwo orúkọ ẹ tipẹ́tipẹ́ nínú ilé ìlà. Ah, ah. kí ló dé tó fi ń bínú síyàwó ẹ kí ló dé tó fi yarí pé àfihàn ńlá ó máa kẹrù ẹ jáde kúrò ilé ẹ náà ni. kò nílé ọmọ kòròǹfónì kí ni ìwúlò ẹ nínú ilé mi nígbà tí ò bá lè bímọ fún mi kí ni ìwúlò ẹ. Who are you? Why did you do that? It wasn't my fault. I was helpless. What happened? It's a long story. I know the story. But why not cut it short? and let us study together. Ah. I was born into a family of three girls. My parents were devoted Christians. They were philanthropists and a successful entrepreneur. They took good care of you and your siblings. You are the last daughter. And everything was going on fine. Yes. I was in SS3 when this sad day came. My family and I was coming back from an NGO meeting where my parents empowered youths and young adults. yeah, that terrible night, armed robbers bombed on you and collected your valuables and killed everyone in the car. Only mercy kept you. Because they thought they had cleared everyone. my hope was dashed and my future was down. ó sọ ìtàn yẹn fún mi ìtàn ọ̀hún ba bà mí nínú jẹ́ púpọ̀ púpọ̀ ṣùgbọ́n báwo ni ìyẹn ṣe ní í ṣe pẹ̀lú àìnílé ọmọ ẹ̀. ó jìyà ó jẹ ìyà lójú balẹ̀ kò sí ìrànlọ́wọ́ kò sẹ́ni tó dìde fún láti ràn lọ́wọ́ pẹ̀lú ìwé ẹ̀ gbogbo àwọn tí òbí rẹ̀ ràn lọ́wọ́ nígbà tí wọ́n wà láyé gbogbo wọn ló kọ̀yìn sí. ìyẹn ò dáa kódà ó burúkú jáì ṣùgbọ́n èèyàn bá ṣèyàn lóore ó yẹ kíyàn fi oore san padà fún èèyàn ni àti wípé gbogbo àwọn tí àwọn òbí ẹ̀ ràn lọ́wọ́ nígbà tí wọ́n wà láyé gbogbo wọn ló yẹ kó dìde ìrànwọ́ fún nígbà tó ní ìṣòro náà ah ṣé ìwọ náà wàá rí bí àwọn èèyàn ṣe máa ń fi ire ṣíṣe súyàn wọ́n máa fi ń súyàn náà. Ah. ṣé o fẹ́ gbọ́ bíbélì ọlọ́run ó sọ pé ohun téèyàn bá gbìn ló máa ká ah. ó sọ pé ibi tó bá ti gbìn ni wàá ti ká ohun tó bá gbìn ni wàá hmm. ká. Hmm kì í ṣe ibi tó bá ti gbìn ló ti máa ká ẹyẹ retí àti ká nǹkan níbi tí ẹ ti ń gbìn bẹ́ẹ̀ ni ohun kan ló dájú dájúdájú hmm. ìdíyàn bá gbìn ó máa ká hmm. ìjọ kíká máa ń wà hmm. ìjọ kíká máa ń wà àwọn lè má ṣe tó ti gbìn ló ti máa ká ṣùgbọ́n wà ká àkọlé sì wà ká. ìjọ kíká. Hmm. Ah. I helped myself. I had to join a hookup community to make ends meet. <laughs> that seems to be the only option for me as at that time. <laughs> when my father's family took over the wealth and Trio's house. And this led to several abortions in order to keep me in business, mm. which eventually got your womb ever-quoted due to serious complications. I know I shouldn't have done that. But that was the only thing that could keep me in existence. <sighs> Life is so unfair to me. <laughs> My wedding night. Ah. Eh, ṣùgbọ́n yẹn ṣe ìdí fún láti gbé ìgbésí ayé rádaràda náà. Ah. Nǹkan tó pọ̀ ló ń ṣẹlẹ̀ nínú ayé. Àti wípé gbogbo wa iná lá ní nǹkan là kọjá. Wo ìgbéyàwó yìí ti túká ó ti parí ó parí o. ẹ ní sùúrù ah, ẹbí ẹ̀kọ́ ò bá tiẹ̀ dáríjì kẹ́sì máa tẹ̀síwájú lọ ẹ tẹ̀síwájú. tẹ̀síwájú pẹ̀lú ta ni ṣé pẹ̀lú obìnrin tí ò ní ilé ọmọ tó jẹ́ pé kòròfo ni kí n tẹ̀síwájú ni àbí pẹ̀lú obìnrin tó jẹ́ pé wọ́n ti jábàálẹ̀ èwo nu méjèèjì. èwo gan ló ń bí ẹnu méjèèjì ìwọ mú ọ̀rọ̀ méjèèjì gan ló ká ẹ lára ṣé ti pé wọ́n ti já ìbálẹ̀ ẹ̀ ni àbí torí pé kò délé ọ̀hún. méjèèjì ni o méjèèjì ni torí pé charity òpùrọ́ ayé àti ọ̀run ni charity ah ẹlẹ́tàn gbáà ni charity ó ti lọ káàkiri ó ti bayé jẹ́ ìwọ náà ti bí ìtàná kíyèsí ogun ó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbé ìgbé ayé ìranù ó wá yá ó wá wá sí ṣọ́ọ̀ṣì ó ń wọ ọkùnrin tó dáa tí ó kó gbogbo wàhálà ayé rẹ̀ tí ó pè é lé lórí ṣùgbọ́n ìwọ ń já ẹ tán kì í ṣe èmi Collins èmi ti já mo ti jápa mo ti jápa o. ń wọ ọkùnrin tó dàbí Collins tí tí tí ó kó bá hmm. ọ̀rọ̀ yé mi èyí tí kò yé mi tà ó yé mi ó yé mi àmọ́ Collins hmm. dákun mo fẹ́ rán ẹ lọ bìkan ni níbo ló wà ní on twenty november oṣù kọkànlá ní ọdún twenty ten ní lọ́gán bíi eh, aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níbo ló wà. two ten twenty ten hmm. bí ọdún méjìlá sẹ́yìn nù. No rántí ní pàtó bíi tí mo wà àmọ́ ìgbà yẹn mo wà ní iléèwé ẹ̀kọ́ gíga mo wà ní yunifásitì ìgbà yẹn bóyá mi àtàwọn ọ̀rẹ́ mi àjọ wọ́de lọ ṣá àwọn ìrìn boys ìgbà yẹn tí mo lè rántí nìyẹn. èmi rántí ibi tó wà àmọ́ rántí ibi tó wà kódà aṣọ tẹ́ ẹ wọ̀ mo rántí ṣùgbọ́n kí mo sọ fún ọ ní àwọn máa ń bá afẹ́fẹ́ rìn ni àmọ́ ah, ah, ah. gbogbo tó ń ṣẹlẹ̀ mọ́ bí tó wà bóyá bóyá mi àtàwọn guys bóyá lọ sí club ṣá bí a lọ ṣayé a lè lọ ṣayé ṣá. ló fà á tó jẹ́ pé ìwà àti àwọn boys rẹ̀ tẹ́ fi lọ ṣe ìkọlù sí ẹbí kan lórí third mainland bridge ẹ kọlù wọn ẹ kó bọ̀ bolẹ̀ lẹ ṣínà bolẹ̀ kàwọ́kàwọ́ lẹ pa ẹbí ẹsẹ̀ ẹ gba gbogbo ohun tí wọ́n ń lọ́wọ́ àtọwọ́ àti dúkìá ẹsẹ̀ pa gbogbo ẹbí kan fún níní ní òkè third bridge. Marvin òótọ́ ni o mo dáràn o àṣírí tú àṣírí tú o irú ìgbésí ayé tí mo fi gbọ́dọ̀ mi gbé nìyẹn ah, jẹ́ jẹ́wọ́ tán fún jẹ́ jẹ́wọ́ tán fún ó tún jẹ́ pé mo ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tí mo jẹ́ ọ̀dọ́ là ń gbà bẹ́ẹ̀ ni bó ṣe rí nù. ló fà tó jẹ́ pé ìwà àti àwọn ọ̀rẹ́ ẹ̀ lè ṣe kó pa gbogbo ẹbí ṣáríìtì ṣáríìtì ah, ń bẹ́ẹ̀ nu ọkọ̀ lọ́jọ́ kìíní àná ó pa òbí ó pa gbogbo àwọn àbúrò rẹ̀ pa ẹ̀gbọ́n rẹ̀ yàrá charity fi bó ṣe rí ìwà jẹ́ ká yí ẹ̀yẹ ládàrà kárí dèrèdè ìgbọ́n ni. iná jó mi ṣé pé mi ni ṣé pé mi ni mo ṣe kú pa àwọn òbí ẹ̀ béèyàn bá sọ̀kúta lọ́jà ńgbà mi máa ń bára lé ẹni. Ah, ìyẹn ogún ọdún máa ń tò ní lọ́wọ́ ṣùgbọ́n dákun mẹ́fìn bẹ́ẹ̀ kan mo fẹ́ bẹ̀ ọ́ má jẹ́ kí ọ̀rọ̀ yìí dọ̀dọ̀ charity dákun dákun dákun dákun ah, dákun dákun. Collins jókòó. ṣùgbọ́n jókòó o ní kí n má jẹ́ kó gbọ́ pé kí n pa ẹ́ sílé kí n má pa ẹ́ síta. bẹ́ẹ̀. ìwọ ti ẹ pa ààrẹ sílé àti síta gbogbo ẹ̀ ló ti gbọ́ ó ti mọ̀ pátápátá. dákun àfi dákun mo mọ̀ pé o lè ṣe é tí òfin ni mọ̀ dákun. alákàrà ti tú sépo ó ti mọ̀ hmm. gbogbo ẹ̀ ló mọ̀ pátápátá. Hmm ọlọ́run mọ̀ọ́mọ̀ dá ẹ̀mí ẹ̀ sí mi hmm. láti jẹ́ ìkórè fún ìwọ kó o lè ká ohun tó o ṣe kó o lè ká ìwà búburú tó o wù lọ́dún méjìlá sẹ́yìn ìkórè rẹ ló ní yìí. ṣé pé obìnrin tí ò nílé ọmọ hmm. kòrò fóbìnrin ní ìkórè àwọn ìwà àtijọ́ mi. Hmm. ní charity jọ charity jọ torí ọlọ́dá méjì ọ̀báyé mi jẹ́ ó sọ mí sí kolombo ọlọ́run ọ̀dà. ṣé o mọ̀ wípé tó ń bá pa mí láwọn òkè ayé mi ò ní rí báyìí ìwà ayọ̀ burúkú yẹn wọ́n ló máa padà kú sí. ọkọ ẹ̀jẹ̀ ni mo jẹ́. ọkọ oṣù ọkọ ra ni mo ṣe bí mo fún pé o lè fẹ́ ni tí ó bá nílé ọmọ ni. dákun dáríjì mi mo bẹ̀ ọ́ ni dáríjì mi. tí kò bá ṣàánú ọlọ ṣùgbọ́n pínpín náà máa ti kú síbẹ̀ wọ́n mọ̀ kan dúró de kílẹ̀ mọ́ ni ó lọ sáàgọ́ ọlọ́pàá ẹ̀wọ̀n ló máa padà kú sí. dákun charity ah. charity. mo dára rò. ṣùgbọ́n ìwà náà ah, kò sáré dájú wípé èmi ni mo pa àwọn òbí ẹ̀ kò sí tó bá tiẹ̀ tẹ̀síwájú láti lọ ságọ́ ọlọ́pàá láti wá fọlọ́pàá mú mi láàárọ̀ ẹ kò sẹ́rìí náà tí ó sọ fáwọn ọlọ́pàá pé èmi ni mo pa àwọn òbí ẹ kò sí ah! kò sẹ́rìí tí ó sọ fáwọn ọlọ́pàá pé èmi ni mo ṣekú pa àwọn òbí ẹ kò sẹ́rìí ah! ṣùgbọ́n kò ṣeé ṣe kí n fóbìnrin tí ò nílé ọmọ kò ṣeé ṣe mi ò lè ṣe Ah! charity aṣọ́rí mi ò dí ẹ lọ́wọ́ pẹ̀lú ìpinnu rẹ láti fi ọlọ́pàá mú mi fún ìṣekúpani àwọn òbí rẹ àmọ́ òótọ́ kan tí mo fẹ́ fi yé ẹ ni wípé kò sí ẹ̀rí àrídájú wípé mi ni mo ṣekú pa àwọn òbí ẹ torí náà èmi kọ́ ni mo pa àwọn òbí ẹ. òpùrọ́ burúkú ìwọ ló pa wọ́n ẹ̀rí dà ẹ̀rí ọ̀hún dà sórí nípa tèmi mi ní ẹ̀rí àrídájú tó pọ̀ dáadáa wípé kò nílé ọmọ ṣùgbọ́n nípa tèmi kò lẹ́rìí kankan kò ní kankan tó fi lè mú mi. Collins ìkà ni ẹ èèyàn burúkú ayé àtọ̀run ni ẹ ìkà burúkú ni ẹ. kí ni ká wá pé tí ìwọ tó parọ́ mú ọkùnrin lọ sórí pẹpẹ ìgbéyàwó nígbà tó mọ̀ wípé o ò ní ilé ọmọ mọ́ ló burú jù hmm? ohun kankan tó dá mi lójú ni wípé mi ò lè fi obìnrin tí ò ní ilé ọmọ ṣe aya. bẹ́ẹ̀ náà ni èmi náà ò lè fi àpànìyàn tó pa àwọn ẹbí mi ló bá tán. kò rí bẹ́ẹ̀ gbà náà. woke up to time I was about to wake you up already it's five a.m. o. congratulations brother. And there are a lot of dancing to do today. Brother, are you all right? Mm, mm, mm. I understand the fact that you're getting married today. Mm? But you have to get up and get dressed. See, your photographers will soon be here. This wedding is cancelled. I quit. <laughs> Brother. Are you alright? Canceling a wedding when you've already completed your traditional wedding yesterday. Ah, okay. <laughs> is this a prank? Yeah, show me the hidden camera. Where is it? Let me see it now. I said the wedding is cancelled. Ah! Oh, Bryzik, thank God you came in time. I don't understand what my brother is saying. No. He said the wedding is cancelled. Cancelled? Ah, I know. Ah cancelled. I reject it in Jesus' name. Amen. Every manipulation of the devil to truncate this wedding shall not stand in Jesus' name. Amen. Amen. Don't waste your time. I said the wedding is cancelled. And as for you, it's better you begin to pass the information around now. Because I'll be out of here in no time. Ah! see let's get ropes let's get ropes and tie him ah i think i need to go and see sister charity right now ah. it would be so unfair to my family to go ahead with this marriage. what are you even saying you just woke up and you started saying rubbish better get up and get dressed. i said i'm calling it off ha i need to run. hello. There's is a problem. problem was it? You speak first. What is the problem? My brother is calling off the wedding. What is happening? Charity too is also quitting. I'm confused. What do we tell people? Those who have witnessed their traditional wedding yesterday? I don't know. I don't think I have seen something like this in my life. This is what letter go anyway. We hold them. Inform the pastor about the latest development. They must marry. Ah, yes, so oh, they must. The jollof rice, the meat, the drink. On what account? The issue surrounding your wedding is quite embarrassing, but also necessary. I feel it is necessary for you to set time to revamp before you get back into the marriage. What's your decision now? Um, Pastor, sir, um, well, actually, before I make my decision known, I have some questions to ask. Please go ahead. Sir, I admit what I did happened when I did not have the knowledge of the but sir, where is the place of God's mercy in all of this? Well, the place of God's mercy is central and key. Uh, but it's essential for you to know that whatever we have done bears consequences. The mercies of God may not outrightly throw away the consequences of our wrongs. You can remember in the Bible, David Harun committed sin with Bathsheba, Suraya's, uh, Bathsheba, Uriah's wife. He discovered that despite his plea for mercy, the child still had to die. Yeah, so it wasn't that God wasn't merciful, but our, our wrongs carries consequences. So what God can do is only to be merciful, maybe reduce the, the intensity of the punishment, but actually we may not be able to run totally away from consequences of our sins. Sir, mm -hmm. does it now mean that the mercy of God can give Sister Charity a new womb? You are getting me right, because uh, the mercy of God is intact, like I said. But the truth is, uh, the consequences of sins may not be totally eradicated, even though we've enjoyed pardon I mean, pardoned by the blood of Christ, but uh, the consequences of sin. A lady got herself disvirgined as a result of her carelessness. The mercy of God wants to restore back her virginity. So the mercy of God is intact, but that's why we often say it's good to find the light early in life. I understand, sir. I understand. Sir, I have prayed and um, the Holy Spirit made me realize that I need to first forgive myself. Then, before Brock Collins, it's a big struggle for me. But then, I have forgiven everybody, everyone. I just um, plead that Brock Collins will forgive me for keeping such for a long time. Well, uh, Sister Charity, I should rather be the one to ask for you to forgive me. Not by putting you in a mess through what I did to your family when I was in darkness. I sincerely apologize. I'm sorry. You see, uh, I must say this. Your case has added to my lessons on the judgment system of God. You see, Brock Collins sowed the seed, and the Lord preserved Sister Charity to be the harvest of that seed. There is one thing with God, and that's what we can keep praying for. It is His mercy, so that His mercy prevails over judgment. So, what's your decision now? Uh, Pastor, sir, um, actually, Sister Charity and I are really taking time to discuss and resolve all issues so our decision is to take a whole year break so we can really seek the face of God and get words that will take us through this marital journey. So after that, we now intend to proceed with the wedding and the marriage, uh, you know, proceedings. That's a very nice one, brethren. Uh, I think uh, it's fine. What we just keep doing is keep going along with you we also keep following you to ensure that the full counsel of God is established concerning your marriage. Mm -hmm. uh, essentially, I am sure and convinced that God, has it in His will, that two of you should be together. It's necessary that you still seek the face of God and allow things to settle so that you can come back together. The Lord help you. Uh, can we pray together? When the things you buried try to bring your hand And it feels your present world is crumbling down Just know that God is with you all the time God is with you every day God is God is with you, ready to help you. You just say everything that needs to be said. Do everything that needs to be done. Change everything that needs to be changed and close the door against the past. Close the door against the devil. Close the door finally on it now. On it now. When your past keep on seeing you to the day. and the things you're covering up, try bringing out. Even the days you left behind came before you And it seems that as it is The world is crumbling down Just know that God is with you to help you now God is with you to lift you now God is with you to carry you. God is with you to see you through. You just say everything that needs to be said. Do everything that needs to be done. Change everything that needs to be changed. And close the door against the past. Close the door against the devil. Close the door finally on it now. On it now. Close the door against the devil. Close the door against your past. Close the door against the devil now.